ìránṣẹ́ wọn wà lórí pé ó ti bá tàn sọ yẹn hàn rí díẹ̀ dáadáa kan tó máa sọ kàn pariwo ẹ̀ ní on stage fún gbogbo yẹn ni pé kíníkan prostitute ni ẹ ṣe kíníkan náà kò rí bẹ́ẹ̀. ìyàwó àbúrò mi ni. MKO ti bá tọ̀tẹ̀ sọ tọ́lọ́ bá mú òun náà ní sísinsin báyìí òun gan gbàgbé rẹ̀ kó lo prophet kó lo prophet tó ń jẹ́ kó fi kó fi escape rẹ̀ Jesus Christ gan gbà tí dààmú dé bá tí dààmú bá Jesus Christ gan fún rẹ̀ kí ló sọ Eloi Eloi lima sabata ani ọlọ́run o ọlọ́run kí ló dé tó fẹ́ fi gbàgbé mi Fúnmiláyọ̀ tẹ̀jẹ̀ mọ́lẹ̀ pé kò ṣe nǹkan tó bá mu àsọmọ ọlọ́run but ẹ eh, ó ní kò tẹ sọ ń gbà yẹn pé kinní tó tẹ̀ mọ́lẹ̀ yẹn ò ń ṣẹ̀jẹ̀ o mo fẹ́ ní ṣé máa possible kẹ́ kí n mọ́ nínú nínú àṣà yorùbá a rí i pé yorùbá máa sọ pé ìyàwó ẹlẹ́sẹ̀ ó sùn nínú àṣà tí wọ́n fi ṣe wedding tó fi ṣe ìgbéyàwó níjọ́ náà lọ wọ́n gbọ́dọ̀ ní tíyàwó bá ń bọ̀ wá tíyàwó bá fẹ́ wọlé ọkọ ẹ̀ wọ́n abomi si sí lẹ́sẹ̀ wọ́n wọn domi wọ́n omi so ara wọn àṣà nìyẹn wọ́n á da oṣù sílẹ̀ lẹ̀ wọ́n á ní kí ìyàwó yẹn tẹ oṣù yẹn kọjá òun àwọn yẹn máa fi ń pé ìyàwó ẹlẹ́sẹ̀ ilé pé ẹsẹ̀ osun yẹn nínú culture Yorùbá ó ní tí àṣà yẹn jẹ́ so mo fi èmi náà wà òun náà ń tẹ ẹ̀jẹ̀ bẹ̀ gba tí mo find out tí mo wá wádìí kí ló ń gangan mo ga láti gẹ̀tì pé kíní yẹn ni so èmi dẹ̀ gbọ́ tí pásítọ̀ MKO Tibetan sọ pé prostitute ni kíní kan ni. is a prostitute. gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn lọ́dọ̀ tèmi mo dànù wrong wrong way ni torí ntí yẹn bá rí ni kí yẹn sọ ntí ò bá ti rí má sọ. tàbá ní ó ń bọ òòṣà ó ń bọ òòṣà Many tí àwọn tó ń gbọ́ òòsà nǹkan mi wà tán ní jẹ́ kẹrí náà ṣebí ìtàn jẹ́ kẹrí lẹ́rí lẹ́rí yẹn mẹ́ni tí ló ń lọ ní underground tẹ́yìn ògan ò mọ̀ tẹ́ẹ̀dẹ̀ gbọ́dọ̀ sọ pé rí òun gan pásọ tìbátàn gan òun náà máa ní nǹkan tóun náà ṣe tẹ́ẹ̀dá ọlọ́run kò gbọ́dọ̀ rí àbórí ẹ̀fí àfihàn orí àti kó orí jọ pọ̀ àti bó orí sọ̀rọ̀ papọ̀ láti control orí láti gba nǹkan lọ́wọ́ orí láti níràwọ̀ kò easy ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní tán ṣe ní underground so tó bá ní prophetess yẹn ó bọ òòṣà ni ó ń tẹ̀jẹ̀ ni èmi what of about the titan ṣe ní underground tí èyàn mọ̀ so gbogbo yẹn ẹ eh, tí ìyá yẹn tẹ̀ kọjá oṣù ni. kò ṣẹ̀jẹ̀. kò ṣẹ̀jẹ̀ oṣù ni so bí oṣù ṣe rí nìyẹn wọ́n lè dẹ̀sùn sílẹ̀ lẹ̀ kó jẹ́ sí pé ilẹ̀ tán dà sílẹ̀ omi ni pé táwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn rí ẹ̀jẹ̀ náà pariwo. ẹ̀jẹ̀ náà but normally tó tó tó tó bá tẹ̀ pé ó sùn ní o hmm. ẹ̀jẹ̀ ni o but it's it's a form of ritual normally. no culture yorùbá ni gbogbo yorùbá ló ń ṣe yẹn culture wa ni pé bá a ṣe máa ń ṣègbéyàwó ni ẹ̀ ayé ló dé lónìí la lọ sí court la lọ sí court wedding so a lè fi culture yorùbá ọ̀tọ̀ culture english people ọ̀tọ̀ so culture islamic culture different so the best ni ká choose ń so bó ṣe rí ni ẹ̀ a lè gbàgbé àwọn ò nígbà pé ọba ni traditional ruler ni so bó ṣe jẹ́ traditional ruler yẹn náà ọ̀nà ọba náà ló máa gbé gbà torí èmi ò rí èmi ò rí ètùtù tó fẹ́ ṣe tán máa ní kán pa ẹran kó máa tẹ̀jẹ̀ ẹ kọjá kí ni ètùtù irú ètùtù wo ni nǹkan míì ni gbogbo anáàlà ọmọ bó sùn ṣe rí wọ́n ti lọ́ wọ́n ti wọ́n dà sílẹ̀ lẹ̀ pé kó gbà kọjá ni kó gbà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa bomi sí lẹ́sẹ̀ kán lọ wádìí ẹ̀ dáadáa kán lọ wo bìgínì kíní yẹn so kíní yẹn kò ṣe pé kíní wọ́n lè máa ṣe nǹkan míì fúnra wọn o ṣe mọ̀ pé Ilé Ifẹ̀ wọ́n ní three hundred and sixty six òòṣà tí wọ́n ń bọ ní everyday so wọ́n lè máa ṣe yẹn ní ìyẹn fúnra wọn bẹ̀tí tí pásítọ̀ eh, MKO Tibetan sọ yẹn wọn ò rí díẹ̀ dáadáa kan tó máa sọ kàn pariwo ẹ̀ ní on stage fún gbogbo yẹn ni pé eh, kíní kan prostitute ní ẹ ṣe kíní kan náà lọ́dọ̀ kò rí bẹ́ẹ̀ ìyẹn gbọ́ kí ọ̀rọ̀ tí yẹn bá máa sọ kí yẹn gbọ́dọ̀ nímọ̀ ń pẹ̀ dáadáa o lè tó o mú tó o mú ní dáadáa tó lọ mú ní bíbá wrong information ló mú so eh, ẹ sọ fún pásítọ̀ wa kán lọ wádìí dáadáa kan tó sọ̀rọ̀ àwọn pásítọ̀ yẹn let's say all from A to Z wọn business ni mo kà kún mi ò tí mo fẹ́ mo ń try láti mú ẹnìkan kún point yẹ pé this is the person I respect among them mi ì tí ì rí tì náà but eh, man ni eh, eh, respect MK o. kí ló kò ṣe kankan èmi ò rí kankan tó ṣe kó jáde síta MK hmm. o ti bí ti bá tàn kó jáde síta kó wá sọ pé tóun ṣe rèé náà wọ́n mọ Kasali jù lọ náà. tí prophet Kasali ń ṣe tí mo ti rí rí pé ó kọ́ máa kọ fújì nínú church ṣé Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni. one two all right. kan christian problem wọn christian wọ́n nídi àti kógóra wọn jọ wọ́n nídi àti fúnra wọn ní new law now for now Kasali bó ṣe jẹ́ pastor ẹ̀sìn àwọn kan believe àwọn tó tẹ̀lé Kasali pọ̀ ju tìbátan lọ. Hmm, ṣé mo jẹ́ ọmọ Genesis náà. ẹ Genesis. mi ò mọ yẹn but eh, àwọn tó tẹ̀lé Kasale mo mo á fọ́lọ̀ Kasale dáadáa ẹni tó tẹ̀lé ẹ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ gan ju ilé eh, MKO MKO ti. ṣé ẹ gbàgbọ́ nínú Kasale pé ọmọ Ọlọ́run ni. mi ìgbàgbọ́ lérí ẹ̀ torí pé Kasale tẹ́ bá lọ wọnú fídíò ẹ̀ kan wọn àti kan jà ní ní London wọ́n ń pè ní Esabod tẹ́ bá rí ngbà tí Kasale ń ṣépè Kasale ń pọ̀fọ̀ ní ìgbà táwọn yẹn wá interview Kasale pé ah, wáyé tó fi já sí ó lédè yorùbá lòun sọ. kwekwe as a christian kwekwe máa bọ́ fọ. ọ̀fọ̀ ló ń pa ọ̀fọ̀ gidi tó tó táyìn náà bá chẹ́ẹ̀kì ẹ̀ ẹ máa rí ibi tó ti pọ̀fọ̀ dáadáa nínú kíní tó ń pọ̀fọ̀ gidi gan bẹ́ẹ̀. àwọn àyájọ́ nìyẹn mm. a ní nínú èdè yorùbá a ní ìjìnlẹ̀ yorùbá a ní àyájọ́ a ní ọ̀fọ̀ a ní ògèdè àyájọ́ dẹ̀ ní àyájọ́ yẹn làwọn yorùbá máa ń pa tó bá jẹ́ sí pé nísìnyí for now you are going on the street ìkankan fẹ́ ṣẹlẹ̀ láwọn bàbá wa jọ wọ́n máa pa àyájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí kí ni ẹ̀ máa dẹ̀ fi rí bẹ́ẹ̀ spiriti kan ni tó ń pè lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ̀ tó ń sọ fún gbogbo àwọn èèyàn jọ́nà náà pé èdè Yorùbá lòun sọ ìjìnlẹ̀ Yorùbá ni àyájọ́ ni so èmi wo wọn látòkè délẹ̀ I never to, to today I never believe anyone among them. ẹ gbàgbọ́ nù pàṣálí ẹ gbàgbọ́ nù mk. every one of them ìgbàgbọ́ ń pa ẹ̀ torí gbogbo wọn náà nírọ́ irọ́ ni gbogbo wọn ń pa àwọn kíní àwọn pásítọ̀ wòlíì kọ̀ọ̀kan yẹn gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ náà ṣe pẹ̀lú mi ò sọ pé àfáà náà ò sí ń bẹ̀ o ẹ má ṣì mí gbọ́ o àfáà náà wà ń bẹ̀ o ẹ gbọ́ mi dáadáa o gbogbo wọn náà ṣe pẹ̀lú àwọn èèyàn dúdú sìn àwọn aláwọ̀ dúdú yẹn hmm. gbogbo wọn náà jọ ní bọ́n ṣe ń bára wọn ṣe papọ̀ wọ́n dẹ̀ mọ bọ́n ṣe ń ṣíà ogun láàrin ara wọn pókè lólè lólè báyìí gbogbo aná láti rí àwọn pásítọ̀ jẹ́ pé ní àìpẹ́ àrí pásítọ̀ jẹ́ pé ó tò èèyàn sínú underground church tó ń bìdì Hmm. Ari rí nínú a rí nínú YouTube Ari rí Facebook so a dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ so bó ti rí so kò sí kankan tí mo fẹ́ gbàgbọ́ nínú wọn àwọn tó jẹ́ àgbààgbà yẹn tó jẹ́ Oyèdépò wo àwọn bàbá yẹn kíní kan àwọn náà ti ṣe tí wọ́n ṣáájú oúnjẹ wàhálà tó ti ṣe sẹ́yìn oúnjẹ náà jẹ kò sí tí ò tí ò ti ṣe kọjá báwo redeem àwọn èrò tó wà redeem wọ́n tí over million na inú one million tó wà yẹn you must pay your tax bóyá ẹnìkọ̀ọ̀kan five hundred one one thousand eight two hundred ó yẹ calculate owó yẹn papọ̀ ẹ calculate ẹ̀ bolówó yẹn lọ wọ́n wá ń rówó yẹn tán àrí ìtura two jet three jet one jet four jet bí gbogbo àwọn tá à ń darúkọ sọ̀rọ̀ ní jet ni. wọ́n ní bóyá wọ́n ti ń ta wọ́n ti ń ta gan. ẹ̀yìn ìgbà tí Buhari tó fúnkù wọn Buhari ní ká wá san lẹ́lẹ̀ owó ibi tán ti parking space wọn ká wá san so kò dé wọn lè avoid láti san parking space so wọ́n gbọ́dọ̀ tà náà márùn-ún kí ló fẹ́ fi ṣe Europe ni gbogbo àwa níbẹ̀ lónìí bẹ́ẹ̀ bá ní mọ́tò méjì ẹ máa san tax náà àbẹ́ẹ̀ ni san tax yeah so nígbà tí a bá san tax eré tẹ́tọ́ san tax owó lé kẹ́tọ́ san owó lé báwo lẹ sì fẹ́ lẹ ẹ fẹ́ ní ẹ fẹ́ ní jet mẹ́ta nílùú yẹn tó bá ní jet ẹ lọ tá a bá lọ sí Malaba lẹ́ẹ̀mbẹ̀ yẹn ibi tán jet sí àwọn tó ní jet ọyọ̀ kan náà ní wọ́n dẹ̀ fi rẹ́ǹtì káàkiri ni so gbogbo kíní ẹ èmi ò believe wọn lọ́dọ̀ àwa àwa àwa muslim prophet mi ni wàlíyù kí ni mo pè wàlíyù wàlíyù ni pé ayọ̀ ọlọ́run ẹni tó ń rí ọlọ́run and then we don't have them like this we don't have it then just common to have them in, in islam àwọn adakan fẹnu gbé wọn pé wòlíì ọlọ́run ni wòlíì ọlọ́run ni no ṣéwù ni wọn ṣéwù ni wọn wòlíì ọlọ́run ẹ̀ ní rí wọn wọ́n máa sá jáde ni wọ́n máa sá kò níbi táwọn èèyàn bá wà ẹ̀rí wọn bí kẹ́ lọ sínú inú gbó ìbẹ̀lẹ̀ tó máa bá wọn tó máa ṣiṣẹ́ tó máa bẹ Ọlọ́run lójoojúmọ́ but I don't know why àwọn Christian ẹ̀kan rí young boy lónìí ti jáde alóhùn ti di prophet post prophet yẹn kò ṣe post kan tí anybody kan lè lóhun kan bí ẹ ẹ̀yin òróbìnrin kan láìpẹ́ tó sọ pé if you have one I want to give prophecy for somebody about ten people here for one thousand dollar if you have it just come now now now Ah. oníkálukú ń dá one thousand fóbìnrin yẹn hmm. kí ló ní lọ́wọ́ òun gan fúnra ẹ̀yà ń jẹ́ tọ́lọ́mba mu lónìí ní ní sísìsìrà yìí fáàtì máa gbàgbé rẹ̀ tí ọlọ́mba gbà mú lónìí tọ́lọ́mba gbà mú òun gan fúnra ẹ̀ kò ní gbádùn ara mọ́ ó tún wá ló fẹ́ òun fẹ́ òun fẹ́ free ẹlòmíì Òyedèpọ̀ lónìí ọlọ́run ni wọ́n lọ́dọ̀ èèyàn kí rántí pé gílá ọlọ́run ni wọ́n jẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀kan lónìí tí ẹ bá dárúkọ gílá lọ́dọ̀ ẹlòmíì tẹ bá sọ̀rọ̀ ẹ láìda ó lè pààyàn tẹ bá dárúkọ Suleiman ní ọ̀dọ̀ ẹlòmíì pé kíni ká ní what are you saying abinu bet tọ́lọ̀ ń bá mú àwọn náà fúnra wọn sì wọ́n gbàgbé ara wọn. wọ́n gbàgbé ara wọn. yeah MKO Tibetan tẹ sọ tọ́lọ̀ ń bá mú òun náà nísinsìnyí báyìí òun gan gbàgbé ara rẹ̀ kó lo prophet kó lo prophet tó ń jẹ́ kó fi escape ara rẹ̀ jesus christ gan gbà tí ìdààmú dé bá tí ìdààmú bá jesus christ gan fún rẹ̀ kí ló sọ eloi eloi lima sabata ani ọlọ́run o ọlọ́run o kí ló dé tó fẹ́ fi gbàgbé mi